لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله الذي بعث نبينا محمدا صلى الله عليه وسلم متممة لمكارم الأخلاق وهو المبعوث رحمة للعالمين نبينا أميننا قدوتنا أسوتنا محمد صلى الله عليه وسلم والصلاة والسلام عليه وآله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان والأخوات الفضليات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ọba tí ó gbé anábíwa muhammad dé sallallahu alayhi wasallam kó máa jẹ́ àpèjúwe dáadáa fún wa nínú wa ọlọ́run ọba yìí ló ṣe anábì ní olùkọ́ṣe dáadáa fún wa tá a máa kọ́ṣe rẹ̀ nínú wa rẹ̀ àti nínú ṣe rẹ̀ ànábì tá a gbé dìde fún àánú gbogbo ẹni tí wọ́n bá ti ń tẹ̀lé ànábì sọ̀sọ́láhùn ọlọ́wọ́n bá aláàfẹ́ sànú ẹ̀ torí pé ọlọ́wọ́n gbé ànábì kalẹ̀ bí ìbá jẹ́ pé kó máa jẹ́ àánú fún gbogbo ayé àwọn abẹ́ lọ́wọ́ bá lẹ́yìn tá a fi ń tọrọ àánú rẹ̀ àti àlékún kẹrẹ̀ fún ànábì Muhammad àti fún gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ará ilé ẹ̀ pátá láì yọ ẹnìkan lẹ̀ nínú wọn èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí yẹn máa ń wáyé fún láti gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'ani karim sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam òun náà ojú ọ̀nà tààrà tí yẹn ń tọ̀ tí ó fi wà jẹ́nà ọlọ́run èèyàn lè dáa àfi tí yẹn ní sunna ẹ̀sìn yẹn lè pé àfi téèyàn bá tẹ̀lé súnà nábùwà Muhammad súnà gangan ni wọ́n pè lẹ́sìn ẹ̀sìn gangan ni wọ́n pè ní súnà awábẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo tí ọ̀la kọ́ọ́lẹ̀ nínú tíra ọlọ́run tí ọ̀la kọ́ọ́lẹ̀ nínú súnà nábùwà Muhammad nínú ẹ̀sìn nínú wà kọ́lọ́mọdé bá wọn ṣe kọ́lọ́mọba aláàkọ́mọ́sà darí wa sójú ọ̀nà kọ́lọ́mọ wa dúó kọ́lọ́mọba aláàkọ́sà lékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìngbà tí mo ti kí àwọn alfa àtàwọn àìmà àwọn ìmáàmù àtàwọn ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin ìdí wọn ní kí agbéyẹ̀wò ní ọ̀sán yìí ọ̀rọ̀ tó pàtàkì nínú àwùjọ wa ni ó pàtàkì nínú ẹ̀sìn wa ó pàtàkì nínú ìṣe wa ó pàtàkì nínú ayé wa òun náà ni rasulullahi sallallahu alayhi wa sallam huwa al-qur'anu alladhi yamshi bayna an-nas òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam òun náà ni al-qur'an ti rìn láàrin àwọn èèyàn ìtagbàlérò òun náà ni pé tẹ́yìn bá fẹ́ gbọ́tùmọ̀ al yìí láti bẹ̀rẹ̀ dópin kéèyàn padà sí ní súnà nàbíwá Muhammad sallallahu alaihi wasallam gbogbo tọ́lọ́wọ́n bá aláà tó ní ká máa ṣe nínú alukur'an pátá pọ́rátíkà rẹ̀ ara nàbí Muhammad láti rí sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá aláà subhanahu wa ta'ala ó ṣe ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ní àwòkọ́ṣe dáadáa ọlọ́run dá awha ilayhi wa allama wa addaba wa haddaba ọlọ́run ránṣẹ́ sí ọlọ́run wá tún ṣe ọlọ́run bá alá ọkọ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́run bá alá ọkọ̀ níwà ọlọ́run wá gbé kalẹ̀ fún wa as a role model ipe gbogbo èèyàn tó mọ̀ pé òun fẹ́ sinmi lọ́rùn anabi ni kọ́ máa kọ́ sí o gbogbo ẹ̀ táwọn àmàgbé wọn fẹ́ pàdé ọlọ́run anabi ni kọ́ máa kọ́ sí gbogbo ẹ̀ tó bá fẹ́ sin ọlọ́run tó fẹ́ rántí ọlọ́run anabi ni kọ́ máa gbogbo ẹ̀ tó bá fẹ́ níwàárí anabi ni kọ́ máa kọ́ sí torí wà anabi yẹ ṣe mistake amma ghayruhu min al-khala'iq min atba'ihi àmọ́ àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn gẹ́gẹ́ bí ẹ̀dá àwọn máa ń sàṣìṣe Allah subhanahu wa ta'ala ọmọ tó dá ó sì máa tó fi sínú wa nábì tó fi sọ fún wa yí pé ẹ máa kọ́ sí ànábì a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní laqad kana fi rasulillah rasulullah torí kìlẹ̀ annahu rasulullah laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́wọ́n bá ní ó ti wà fún yín lára nábì àwòkọ́ṣe dáadáa fẹ́ni tó bá mọ̀ pé wọ́n pàdé ọlọ́run jọkàn ẹni tí ń wá ojú rere ọlọ́run ẹni tí ń wá àánú ọlọ́run eléyìí ló yé wa pé kọ́lọ́wọ́ tó lè pèsèntì ànábì fún wa pé ká mú ní ẹni tá a máa wò kọ́ sí a jẹ́ pé dáadáa wà ní ara rẹ̀ ẹni tó fi dáadáa náà síbẹ̀ ó náà ní ọlọ́run olùyàwómìnira áàkìr ẹni bá gbàgbé jọ àlùkí àmọ́ tó wọn náà ló wájú ọlọ́run ọba ànábì ní kọ́mọ kọ́ sí kọ́mọ bá ṣiṣẹ́ wa dhakara Allaha kathira ẹni bá fẹ́ rántí ọlọ́run tó fẹ́ sẹ̀sìn ànábì ní kọ́mọ kọ́ sí naqtadi bihi fi akidatihi a máa kọ́ṣe ànábì níbi ìgbàgbọ́ ẹ̀ wá ibadatihi a máa kọ́ṣe ànábì níbi ọ̀nà tí ń gbà sẹ̀sìn àti tí ń fi ń súnmọ́ lọ wa naqtadi bihi bi akhlaqihi al-fadila a máa wá kọ́ṣe ànábì pẹ̀lú wa rẹ̀ lẹ́nìí a fẹ́ mọ bóòlù ṣe máa ń ṣe nítorí àwa tá à ń pàpè mọ́ra tí a ṣe ń gbìyànjú láti fira wa ti sínú súnà rẹ̀ ayyuha almuntasibuna ila sunnati rasulillahi sallallahu alaihi wasallam gbogbo àwa tá à ń fira wa ti sínú súnà nábì tá à ń gbìyànjú pé a fẹ́ máa kọ́ṣẹ́ nábì yóò dáa ká lè gbọ́ nípa nábì ká lè mà nípa nábì ká lè kàtàn nábì wallah wallah ọlọ́run bá aláàrin mo fi búra tá a bá lọ lè kọ́ṣe ànábì àní ní problem fìyàtì dúnìyà bí ìdíni láà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run òbí kọ́bùr yọmi kìyàmà àní ní sòrò sàárè níjọ́ àlìkìyàmà ọ̀rọ̀ wò ní burú jáì nítorí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó já mà pé al hasan ìwà

tó bá jẹ́ pé òun bá gbẹ̀sìn yìí gan ni ìwà tí ń wòye kò ní wò torí pé ìwà gangan lẹ̀sìn ẹ̀sìn gangan ní ìwà wọ́n lágbájá yẹn á ò lẹ́sìn àmọ́ kò níwà wọ́n ní kò lẹ́sìn náà tó bá lẹ́sìn dáadáa yóò níwà torí kò sí kankan tí ẹni tó mẹ́sìn wa ń wa tó kíni lọ tó ìwà lọ. al hasan wa mu'amalatu an bil akhlaqi al nítorí wọ́n ń pè níwà dáadáa wọn náà ní ká máa bá àwọn èèyàn lò dáadáa ṣẹ́rí ẹni tó bá níwà tó bá dáa àwọn èèyàn fẹ́ súnmọ́ tí wọ́n ń bọ̀ àwọn èèyàn wẹ́kọ̀ ọmọ ẹ̀ pé kọ́ máa bọ̀ wá pé a yóò dún jòkótì torí ìwà a ọmọ ya hibatun min Allah azza wa jal nínú àwọn arísìkì tọ́lọ̀ mọ́ fún yàn láyé kò sí ètò tó wà kò sí ètò tó ìwà wọn lágbájá ọlọ́lá onílé ọkọ́lé obìmọ ọlọ́nkẹ nínú ìkẹ́ ayé àmọ́ kò níwà kò sẹ́ni kankan tí ó fẹ́ súnmọ́ tẹ́yìn bá sì níwà tí ó ní kankan nínú àwọn nǹkan ayé gbogbo èèyàn ni ó máa fẹ́ràn rẹ̀ gbogbo èèyàn ni ó máa súnmọ́ torí pé ọlọ́run dá ilé ayé nítorí ìwà ni ọlọ́run rán ànábì wa Muhammad sallam nítorí kọ́ wa kọ́ wa bó ṣe yẹ kárí gbogbo àwọn wàtá wá wí pátá a máa yá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lò ẹ̀rí tí mo ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a máa yá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a máa yá lò nínú wà Allah subhanahu wa ta'ala nínú wà ọlọ́ sọ̀rọ̀ pé ọlọ́run bá lá ọyẹ́ òní rahman sífàtò rahma nínú ìròyìn ọlọ́run ní àánú àwọn agbọ̀dọ̀ láàánú nínú ìwọ̀ ọlọ́run ọba òun náà ní aljudu kéèyàn máa tọrẹ téèyàn gbọ́dọ̀ kọ́ṣe lára ọlọ́run nínú wa ọlọ́run òun náà ni àlàáfù ká máa ṣàmójúkò fún yàn nínú wa ọlọ́run òun náà ni àlìkáràmù ká máa dá yàn lọ́lá nínú wa ọlọ́run òun náà ni ká máa bùyàn ní nǹkan ká máa fún yàn nǹkan alhiba wal wahab ṣe wá rí anábíwá muhammadu sallallahu alaihi wa sallam ìdí mo fi sọ lẹ́ẹ̀kan pé kìí ṣe gbogbo ọwọ́ ọlọ́run láti kọ́ṣẹ́ ni pé alìjẹ̀bára alìmọ̀tàkàbìrì ẹnìkan gbọ́dọ̀ tó gbọ́n fẹ́ kọ́ṣẹ́ ọlọ́run pé àwọn náà fẹ́ máa ṣe mọ̀tàkàbìrì òun náà fẹ́ máa ṣe kíbùrù òun náà fẹ́ máa jẹ́ mọ̀tàkàbìrì pé òun náà fẹ́ máa ṣe gbéraga náà ọlọ́run ọba alánìkan lọ́ba tí ó níròyìn yẹn a ò lè kọ́ṣẹ́ ọlọ́run o kò sí tí ó ṣẹlẹ̀ àdẹ́bọ̀wà Muhammad sallam òun gan fúnra rẹ̀ ọlọ́run gbé dìde nítorí ìwà ànábì ní bu'istu ànábì ní wọ́n gbé mi dìde litamami makarimil akhlaq torí kí n lè bá máa gbé àwọn ìwà tó dáa ìtumọ̀ nípa àwọn ìwà kan bẹ́lẹ̀ nínú jàhílíyà tó jẹ́ pé àṣẹ́kù ìwà tí àwọn ànábì tó ti lọ tí wọ́n ṣàlàyé fáwọn èèyàn ànábì wa ní àwọn wàmí tó ń bẹ lọ́wọ́ tèmi tí ò sínú àwọn wàtẹ́ ń wù tẹ́lẹ̀ o yóò strange sí yín òun náà ni pé wọ́n wá gbé mi dìde kí n wá complete rẹ̀ fún yín ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí wà wọ́n ní òun gangan òun ní samaratu al-iman tí lẹ́yìn nígbàgbọ́ pé lágbájá ní iman ó ní iman sọ́lọ́ wọn gbọ́ lọ́ngbọ́ wọ́n ní ní tí kó dolùgbàgbọ́ òdodo tó pé ìwà ni tí wọ́n bá ti símbẹ̀ ìmánì rẹ̀ ò lè pé alábùjẹ́ ìjẹkù ní ọjẹ́ adábìnrin akimalul mu'minina ìmánà adábìnrin ẹ̀rí àwọn tí ìmánì wọn pé láàrin tí ìmánì wọn ti ọ̀dọ́gba ahsanuhum khuliqa adábìnrin àwọn tí wà wọn dá jù láàrin àwọn ni wọ́n ní ìmánì jù láàrin sọ̀rọ̀ pé àwa máa ń fi oyè tó ìpè pé mo ṣe wáyé mo ti jáde àìdàdíyà tànàwíyà mo ti jáde jámíà mo ti parí yunifásitì ẹ̀ masters mọ̀ ń ṣe lọ́wọ́ ẹ̀yọ́ miami gbogbo ìgbàgbọ́ tẹ̀yẹn bá ní gbogbo ìmọ̀ tẹ̀yẹn bá ní ìmọ̀ yẹn wọ́n ní yọ́ máa ràn yàn lọ́wọ́ lérí ìgbàgbọ́ ni tẹ̀yìn bá ti nímà tí ọ̀wá níwà àwọn afá ní ìmọ̀ yẹn òfo lásán ni Allah ní kabura maqtan inda Allah ọlọ́ni wọ́n máa burú jáì lọ́dọ̀ ọlọ́run fún yín ìwà burúkú ni an takulu ma la taf'alun kẹ ní ma kẹ ma sọ̀rọ̀ àmọ́ tẹ́ ń sọ yẹn ẹ̀ ṣe ìwà yín yàtọ̀ sí tẹ́ ń ṣe kíní tẹ́ ń sọ ó burú fà fún ní wáàsí kí wọ́n ní à ustaz yẹn wọ́n gbìyànjú wọ́n mọ̀rọ̀ sọ kéwúyé wọn wọ́n mọ̀rọ̀ gbé fi kàn wọ́n ni pé wọn kàn níwà ọlọ́run ni ó burú jáì kẹ́ máa sọ̀rọ̀ jáde lẹ́nu pé alùsùnà ni mí ana sunni ana salafi ana mu'min ana muslim ana multazim ana mustaqim káwárí pé ọkàn pàpẹ mọ́ra ìmọ̀ ní ipò onímọ̀ nípa ẹ̀sìn ọlágbọ̀yí ọ̀wá níwà ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ìwà aṣọ yìí ni tẹ́yìn ti wọ̀ yọ́ ma tásọ náà bá ti bọ́ lọ́rùn yàn kò sásọ téèyàn wọ̀ tí ó fi tìyàn mọ́ o èèyàn borí dẹ́dẹ́ kọ́dà lẹ́yìn ojú rẹ̀ àríbì kan àtọwọ́ ẹ̀ àríbì kan mọ́ ọ̀bọ́lọ́n sánú ẹ̀ àtọwọ́ àtọjú gbogbo ààrẹ ọkọ̀ ẹnìkan ní rí ọlọ́mọ́sà gbé àwọn obìnrin wa débẹ̀ ẹ̀yọ́ màá yá mi bá sọ yín ti jí aṣọ ìyá aṣọ àpọ́nlé àbí kò níwà pẹ̀lú ẹ̀ tí ọba ti síwà ọmọ ìyá mi aṣọ yẹn kò ní jásọ àpọ́nlé mọ́ ó tún máa tàbùkù rẹ̀ ọmọ tàbùkù ẹ̀ ẹ̀yọ́ miami wọ́n lè yẹn ṣe tìláwà Qur'an wọ́n àfá yẹn Qur'an ni wọ́n mọ́ ń gbà Monday Thursday ṣe wà yẹn àwọn ni wọ́n kọ́ jí lóru ń bá a lò lọ́sàn ábìdì ni wọ́n pè àmọ́ wọn kàn níwà ọmọ mi wọ́n ọlọ́run gbà á lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run bá gba ìwà ní òfò ẹ̀yọ́ máa yá mi ọlọ́run ní wa'budu Allaha wa la tushriku bihi shay'an ẹgbẹ́ tawhid ni ẹ ọlọ́run bá ní ẹ máa sin mí nìkan ẹ má tún ṣẹbọ o ẹni tí kò ṣẹbọ kí ló ṣe sọ́lọ́run ó wà tó da sọ́lọ́run torí ẹni tí ń bọgi tí ń bọrin tí ń bodò tí ń bọ̀ sun ìyá bàbá ọlọ́sun ẹni tí ń sùn Ṣàngó Ọbàtálá Yemọja onítọ̀hún kò wù àtọ́dá sọ́lọ̀ ọ̀tọ̀lẹ́ni tó dá ọ̀tọ̀lẹ́ni tí ń sìn ọ̀tọ̀lẹ́ni tí ń fún ọ̀tọ̀lẹ́ni tí ń dúpẹ́ fún at-tawhid khulq ìwà ni al-khulq ọ̀dà ká níwà dáadáa sọ́lọ̀ ká má jẹ́ alábòsí kò sí àbòsí tó tó kéèyàn máa ṣẹbọ síwájú ọlọ́run ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní inna shirika lazolimun azim ọlọ́run bá ní ẹbọ òun làbòsí tó ga nínú àwọn ẹran àkíyèsí tá gbọ́dọ̀ ní nínú àwọn àkíyèsí tá gbọ́dọ̀ ní òun náà ni pé irun tá n kí ìwà inna salata tanha anil fahsha'i wọ́n ní ìwà tá kírun dáadáa ọlọ́run fi ìrun tún ìwà wa sí ọlọ́run torí pé ìrun yóò máa kọ́ di níbi àwọn ìwà burúkú àtàwọn nǹkan tó kàn kọ̀ àwọn nǹkan tí ò dáa mi máa ń kírun dáadáa pẹ̀lú ìyọ̀ǹda tó ọlọ́run bá ọlọ́run tún níwà sí àsọ́wọ́mù jóná àwẹ̀ ń kọjá wọ́n ní yóò máa di wa lọ́wọ́ láàrin àwa àtàwọn ìwà burúkú jóná àìmáàna ìyẹn ń gbà àwẹ̀ ìwà rẹ̀ wá dáa wọ́n ní àwẹ̀ yẹn kò gbá dáadáa torí àwẹ̀ ní máa ń ṣàtúnṣe ìwà ni ájì lílọ ńkọ́ ọmọ ní hajj alibayita wàlá rọfàtà wàlá fùsùkọ wàlá jidala fil hajj ẹ̀dàkùn ìwà ni ọlọ́run ni ẹ má sọ̀rọ̀ sínà lọ́hùn dépò tẹ́sí sínà ẹ ti gbọ́dọ̀ ṣe ọlọ́run ẹ gbọ́dọ̀ máa ṣe ẹ máa dẹ́sẹ̀ ẹ máa wàkíwà ẹ bá wà maka zakati kọjá máa ìnáma sọ̀dàkọ́ tó lílì fòkọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀rí zakati tẹ̀yọ tẹ̀yọ yẹn àwọn tálíkà mi ní kẹ fún ọlọ́run láwọn tálíkà ni wọ́n ní àwọn zakati ẹni tó gbé owó jáde tó lè fún ẹni tí ò ní tó fi nu omi kúrò lójú ẹ̀ kí ni ń ṣe yẹn jama ìwà ìwà ní zaka wa àríkánu islam kulluha tu'allimuna al-khulqa al wọ́n ní al-akhlaqu ìwà dáadáa wọ́n ní máa mú yàn jòkó nínú aljanna firdaus pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó bá ti níwà ò lè wà aljanna ẹ̀rìn lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ anabi wa ni la yadkhul janna namam ẹni tí ń da àárín àwọn èèyàn méjì rú sọ̀rọ̀ fún tọ̀hún dẹ̀ lè larí mọ́ ẹnìkejì ní bá bẹ̀rẹ̀ wàhálà ó lè bẹ́ẹ̀ ẹnìkejì náà ó tún bá òun náà sọ̀rọ̀ ọ̀lẹ́rìí mọ́ta lákọ̀ọ́kọ́ anabi ni ko ni wali janna tawon yan ban wali janna ni bere ni bere ti o ba jele bo to ba jele bo ayo ma yami gbere tori pe oye tori pe ebo lo ji ko gbere ke se tori ese to da ama to lawon ba firi yo ko se kin jama yo ko wo oye inana o kirun ogba awe o di oka quran o ndide lorun won akoko ko o ma won kiri yo wọ́n kọ́kọ́ kó ọmọ àwọn oníṣẹ̀ṣe wọ́n sì wá yọ ọwọ́ kó mbẹ́ látara kínní látara àwọ̀ ẹ̀yọ́ màá yá mi wọ́n ròyìn arábìnrin kan fún anábùwà Muhammad sallallahu alaihi wọn ni káànẹ́tì tukimu layl wọn arábìnrin yìí a ọmọ náà lólóró wọ́tẹ̀ súnmù nahar ìmọ̀ ń gbà àwẹ̀ súnà gan àtọ̀rọ̀ yìí àti súnà lẹ́yìn náà wọ́tọ̀ ti sàdákà ìmọ̀ mọ́ yọ sàká gan ìsìn máa ń ṣe sàárà gan wọn ròyìn rẹ̀ fún anábìsà sálám wọn ni ẹlẹ́sìn ni o ah, ó sì ti wá kú báyìí ẹlẹ́sìn ni o ghayra annaha ẹnu pé ẹnu pé àléébù tó wà lára rẹ̀ ghayra ẹnu pé ẹnu pé yẹn ni pé kọ́mọ́ tọ́ka sí kínní tọ́ka ní òun náà ni pé tó rí jiranaha ìmọ̀ ni àwọn níbọ̀là gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ alájọgbé tí kìí bá wọn lò dáadáa wọ́n sọ délẹ̀ tán anábì òsèmí ní kò sí méjì anábì ní híyà fi náà anábì ní ìjìyà sáré lọ́wọ́ báyìí ìjìyà sáré lọ́wọ́ híyà fi náà ọmọ náà ni ó yọ wọ náà kó tó wà lè jẹ́ náà wọ́n sì ròyìn arábìnrin kan lọ́wọ́ lẹ́yìn ọ̀ranyàn kìsábà yẹn náfìlà tó bẹ̀ kìsábà dìde kìyàmù lẹ́yìn lẹ́yìn àwẹ̀ Ramadan kì í sábà gbà àwẹ̀ súnà yàní mí kí lẹ́tì ibadatiha ẹ̀sìn rẹ̀ ọmọ níwọ̀nba àmọ́ a ìmọ̀ sí dáadáa sáwọn níbọ̀ anábì ní iya fil janna anábì lọ́mọ àlìjẹ́nà ọmọ yá mi ẹ má fi ọwọ́ kékeré mú wa o ìwà ìmọ̀ mú yẹn lọ lè dìkò ní àlìjẹ́nà ọlọ́run anábì wa Muhammad sallallahu alaihi wa sallam anábì ní inna min ahabbikum ilayya ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù láàrin gbogbo yín wa akrabikum minni majlisan àtẹni tí ó jókòó tí ó súnmọ́ mi jùlọ pẹ́kípẹ́kí ní àlìjánà ahasinakum inna ahasinakum akhlaqa àdẹ́bìnrin ẹni tí ó dáa jù láàrin yín bẹ́ẹ̀ bá ṣe dáa níwà sílẹ̀ ẹ̀ ṣe jókòó tì mí sí tí ìbá fẹ́ jókòó tí ànábì pẹ́kípẹ́kí kí ni yóò lè mójútó jàmá yóò lè mójútó ìwà rẹ̀ léyìí tá à ní tanra wa ọ̀rọ̀ nípa wa ọmọ ìyá mi ọ̀pọ̀lọpọ̀ àwa tá ń fara wa ti sí súnà lọ́kùnrin wa lóbìnrin wa ẹjẹ́ àlọ́ lè ṣàkíyèsí torí àwa ni ummatun ukhrijat linnas ọlọ́wọ́n bá ní kuntum khayra ummah ọlọ́wọ́n bá ní èyí lè dájú ukhrijat linnas èyí tẹ̀ ń tẹ̀lé Muhammad sallallahu èyí lè dájú ní àwọn èèyàn tá a mú jáde taani kuma ma kí wọ́n máa kọ́ sí kuntum khayra umma umma muhammad ìdí tí ń ṣe bídíà o ẹni ṣe bídíà kì umma muhammad torí pé tànẹ́bì kì í ṣe kíni kì í ṣe umma muhammad hum ahlu sunna ukhrijat ukhrijat ta'muruna bil ma'ruf ẹ̀yin lẹ́ẹ̀ máa pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ̀yin lẹ́ẹ̀ máa kọ̀ bàjẹ́ wa tu'minuna billah ẹ̀yin lẹ́ẹ̀ lákìdá ẹ̀yin lẹ́ẹ̀ níman nígbà tí wọ́n ti wá níman yẹn tí ìman yẹn ní ọ̀ràn yẹn lọ́wọ́ láti máa pàṣẹ dáadáa ẹni tó sì pàṣẹ dáadáa òun náà gbọ́dọ̀ dáa ẹni tí ó kọ̀ ìbàjẹ́ òun náà gbọ́dọ̀ jìnnà sí ni gbogbo ayé fẹ́ máa kọ́ sí kódà àwa ni gbogbo ayé fókọ̀sì lé lọ́wọ́ báyìí àwọn ni gbogbo ayé focus báyìí báyìí lẹ́nu kan bá ṣe nǹkan kan wá ní ẹ̀ oníṣẹ̀ṣe ni ah, ẹ̀fọ̀múlẹ̀ kẹfẹ́rí ni pẹ̀lú ìbá ṣe nǹkan wá ní ah, mọ̀mùtẹ́dẹ̀ ń bí díà ni ń bí díà láyà gẹ̀rọ sí tí ó lè ṣe pọ̀tẹ́ máa ní súnà súnni sálàfí ah, ọ̀tọ̀ọ̀tọ̀ wọ wọn súnà bí wọ́n ṣe sọ náà nìyẹn wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ wọ afá súnà ọ̀tọ̀ọ̀tọ̀ wọ brọ́dà súnà ọ̀tọ̀ tún wá jẹ́ ẹlẹ́hà ó tún wá jẹ́ sisters mọ̀tẹ́kẹ́bà tí ń lo nìkọ́ọ̀b tí ń lo jẹ̀lìbáàbù nítorí pé lè ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pé ẹja máa kéwú ẹja máa gbọ́ wáàsí ẹja máa gbọ́ lẹ́kṣọ̀ oríṣiríṣi lérí fóònù lórí íńtánẹ́ẹ̀tì àwọn tàbá ti gbọ́ tán ibi agbọ́ sí yẹn náà ní ṣe kíní ibẹ̀ náà ni ó mọ̀ níta fi pè jòkó ló nínú ipe ànábì tá à ń fẹ́ra wá ti sí lọ́dọ̀ ká gbìyànjú ká ṣe kíní kárí pé à ń kọ́ṣe rẹ̀ lóòótọ́ ọlọ́run oróyìn ànábì oníwà innaka la'ala khulqin azim ọlọ́run ní ìwà ànábì ó wà lérí ìwà tó dáa jùlọ ọlọ́run oróyìn ànábì fún wa ipe a ìwà ànábì ṣe kíni ìwà ànábì dá wasu'ilati ummuna Aisha radiyallahu ta'ala anha as-siddiqatu bintu as-siddiq ummuna Aisha radiyallahu ta'ala anha ẹ bá ti bí àwọn ọmọ ẹ máa sọ ọmọ yìí ní Aisha ẹ máa máa wá àwọn kọ̀ọ̀kọ̀ kọ̀ káàkiri ní íńtánẹ́ẹ̀tì mọ́ widad mahabba hob Aisha radiyallahu ta'ala anha àwọn okọ̀ àwọn ẹni rẹ̀ okọ̀ ọmọ ńlápá o ọmọ yá mi ó tún bá pàtàn ẹni ìyẹn fọmọ rẹ tó bí kóun náà lè gbìyànjú bí ọba ti ẹ̀ tó Aisha kóun náà ó ṣe kíni kó súnmọ́ bọ̀dọ̀ ó kọ́ tó mú káàkiri sìn ta ní jẹ́bẹ̀ ìwọ́gàn ọmọ ẹni tí ń jẹ́bẹ̀ ẹ̀yọ́ máa yá mi yá wa Aisha radiyallahu ta'ala anha kọ́lọ̀mbà yọ́nu sí wọn wọ́n ní wọ́n bí wọ́n wọ́n wá béèrè nígbà táwọn sàhábà wọ́n fẹ́ kọ́sí ànábì wọ́n fẹ́ wọ́n fẹ́ máa ṣe bí ànábì wọ́n fẹ́ wù ànábì àní kólíkì ànábì yìí sọ̀sọ́lá wọ́n wá bí wa Aisha pé ìwà ànábì bò ní faqalati ọwá sọ pé kana khuliqahu al-Qur'anu خلق بقاف مفتوحة آه، والنون مضموم مرفوع كان خلقه القرآن أي كان القرآن خلقه يا وعشاني دارة عن شاني قرآن لي ولا وانا قرآن يا مانكا قرآن ولا مانكا يوان نبي كوكوجا نو قرآن gbogbo wọn tó wà ní Kùránì pátá tọ́lọ̀ ní ká máa ń ṣe níta nàbí máa ń ṣe nìyẹn gbogbo tó wà ní Kùránì tọ́lọ̀ wọn bá ní ká máa ṣe kò sí ìta nàbí máa ń ṣe ń bẹ̀ o tẹ́ ẹ bá ń fẹ́ kà nípa ìwà nàbí ẹ máa lọ lè kéwú ẹ máa kọ́ nípa Kùránì ẹ sì máa kọ́ tuma rẹ̀ <clears throat> ibẹ̀ yẹn láti lọ láti pàkíyèsí gbogbo àwọn táwọn ti ta àfẹ́tò Kùránì Kárím والطلبة والطالبات لا يفهمون ما يقرؤون إذا لم يفهموا ما قرأوا كيف يتخلقون بأخلاق القرآن ọmọ kan ha Qur'an ọ ha Qur'an tán ọ wálé bóyá láti hostel àbí láti madrasa ó gbé táàpù màmá rẹ̀ ń wo fíìmù ń wo Yorùbá movies àbí bẹ́ẹ̀ sì kọ́ oye màmá rẹ̀ pé ọmọ lójú wọ́n wá ó sì lọ lè e kéwú ọ lọ lè e kéwú bọ̀tọ̀ ọkà àrọ̀ bí yà bọ̀tọ̀ gbọ́ tó mẹ́ kéèyàn ó tó lè wùwà pẹ̀lú ìtọ́wà nínú ìwé kan àbí kéèyàn ọkà kéèyàn wá gbọ́ ìtọ́wà níbẹ̀ yìí tí jẹ́ pé bàbá ṣe ń kọ́ wọn ní koran lápá kan ká máa kọ́ wọn ní tuma lápá kan àwọn àdáàbò tó wà ní koran ká máa fà á yọ fún wọn ká wá sìkò ọmọ ọlọ́dún mẹ́rin ó lè ha koran ó dé ọ̀pọ̀lọpọ̀ sí bàbá àtìyá lẹ́nu òun ní sì ka koran lẹ́nu ń sọ lẹ́nu àmọ́gbà tí ọmọ tó máa rẹ̀ kò lè jẹ́ kí ó wà pẹ̀lú tó wà nínú koran wọ́n ta dálé kéwúlẹ̀ alásìkò tá a máa fi kọ́ ọmọ ní koran ní kíkà lẹ́yìn náà ìhà lẹ́yìn náà ìtumọ̀ tó wà ń bẹ̀ a máa mú díẹ̀ díẹ̀ bí pa àwọn bá ṣe ka àwọn ọmọ tó bá kéré a kékeré fún àwọn tó bá tóbi àwọn ọmọ tó bá ti dàgbà àmù ní púpọ̀ fún wọn eléyìí yóò jẹ́ kí kálímà kọ́sì anabi sallallahu alayhi wa sallam nínú àwọn ìwà tó wà nínú Qur'an tó jẹ́ pé ọlọ́run fi ròyìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni lino lè janib àtàwádọ́à kéèyàn ọ̀rọ̀ kéèyàn jẹ́ èèyàn tí ọ̀rọ̀ èèyàn tí ó ní tẹríba èèyàn tí kò jọra ẹ̀ lójú èèyàn tí kò kára ẹ̀ sí bàbàrà èèyàn tó wà humble ọmọ ìyá mi Ànábì ní máa tawada'a lillahi rafa'a gbogbo ẹni wọ́n bá lè ń tẹríba ilé ká máa rùkú ká máa fèrè kalẹ̀ là ń sọ ẹni tí máa ń hùwà rẹ̀ lẹ́ni túmẹ̀ yorùbá kan ń pè ní tẹríba ni má tẹríba fẹ́nìkan o ìwà rẹ̀ lẹ́ni pé kó tẹ ọkàn rẹ̀ bá <clears throat> kó má gbéra rẹ̀ sípò tọ́lọ́run ò gbé ọ sí. anábì ṣe tó yẹ tọ́lọ́run rán sí gbogbo ayé yẹn aṣọ anábì tó bá ya anábì á máa rán fún rẹ̀ pẹ̀lú abẹ́rẹ́ tí wọ́n fi rán sọ. bá anábì ṣe tó yẹ anábì á máa dáná fáwọn ìyàwó ẹ̀ anábì tó ṣe kan tó ní gbogbo ìyàwó mi sàlálà sálá ẹnì kan má dáná lẹ́nu ọlọ́wọ́ aró ó ṣe búrẹ́dì ó fi òróró tán fi ń jẹ búrẹ́dì ó fi lé ìyàwó alákọ̀ọ́kọ́ búrẹ́dì gbóná ẹlẹ́ẹ̀kejì kẹta kẹrin lọ́bẹ̀ àwọn wọn ní lọ́pọ̀lọpọ̀ àwọn ìgbà míì àwọn kan wà nábì àwọn pé ọlọ́run wà wọn ní kánà fi mihnati ahlihi wọn lànà ń bẹ lọ́dọ̀ wa nínú ilé gbogbo àwọn iṣẹ́ ilé tá a máa ń ṣe tó jẹ́ pé àwa obìnrin ló yẹ ká ṣe ànábì àwa gbà lọ́wọ́ wa lọ́pọ̀lọpọ̀ gbà yín máa ń ṣe kí ni àmọ́ bá wa ṣe. bí ọmọ ẹlòmíì bá tọ̀ sínú pọtí nínú tọ́lẹ̀tì tá a fà yẹ wọ bẹ̀ kọ̀jẹ́ dà sínú klósẹ̀tẹ̀ yóò wò pé yóò jìyàwó ẹ̀ irùngbọ̀n sì ní sàràsàrà ó fi irùngbọ̀n jọ ànábì èyí tí wọ́n ń sìn ọba mu ìyàwó lóyún bí obìnrin bá ti lóyún obìnrin máa ń kára ó ti máa mà bẹ́ẹ̀ àbáwọn kọ̀ọ̀kan wọ́n sì máa ń lẹ̀ ní tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ confidently wọn ní láǹfààní àti ṣe ẹjọ́ máa ń ṣe ìwọ ló kọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ́ màá yá mi ìwà alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn ó tóbi kọ wá rẹra rẹ lẹ̀ ẹni tọ́lọ̀ bá bò ọlọ́run ti fún ní tọ́ ní agbára jù a ẹnìkan ò ní máa ṣe gbéraga àfẹ́yìn tọ́lọ̀ ọba aláàfẹ́ parun láyé gbogbo tó bá ní pátá waqfid janahaka liman ittaba'aka minal mu'minin ọlọ́run rẹ Muhammad sallallahu alaihi wasallam rẹra rẹ lẹ́wọ̀ fún àwọn tí wọ́n ń tẹ̀lé ọ nínú àwọn olùgbàgbọ́ òdodo tẹ́bára àwọn afáà súnà tí wọ́n ń gbìyànjú láti máa kọ́ sànẹ́bù Muhammad sallam àwọn tó pé àwọn máa ń lo gàrú àti wọ́n máa ń lo wọ́n lo jàlálì ní wọ́n ń pè lọ́dọ̀ wọn àti àyẹ̀mbà wọn máa yíyẹ ẹ̀fẹ́ máa jẹun ní kí ọmọlẹ́kọ̀ọ́ yìí náà kó náà mú súnmọ̀ kọ́ máa jẹun ẹ̀dá kí wọ́n pe ọmọ kan ní Umar nínú àwọn ọmọ tí Ummu Salama gbé wá sọ́dọ̀ anabi wa Muhammad sallam wọ́n dọ̀ ń jẹun pẹ̀lú anabi sallam wọ́n dọ̀ ń jẹun ìwọ̀n kánà yaduhu tẹ̀tíṣù hmm, sọ́hùfà sọ́hàfà ọwọ́ rẹ̀ wá ń bo oúnjẹ níwájú lẹ́yìn iwájú lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lọ́sì anabi ni ya gulam anabi mo pè wọ́n ọmọ kékeré gulam ọmọ kékeré anabi sì ti dàgbà kó tó fẹ́ yàwá Umu Salama kọ́dà ó ti kọjá fífìtì sókè ni wọ́n ń jẹun pẹ̀lú ọmọ ọdún mélòó pé ọmọ ọdún mẹ́fà Ànábì ní ya gulam Ànábì ní ìwọ ọmọ yìí sẹ́mìláhà dárúkọ ọlọ́run kó tó máa jẹun bísímìlá wákùlì bí yaminik ọwọ́ ọ̀tún ní kọ́ ọmọ fi jẹun wákùlì mímà yẹlik oúnjẹ tó sì wà níwájú rẹ̀ ní kọ́ ọmọ ṣe kọ́ ọmọ jẹ àti tàwádùn ẹlòmíì rìn láàrin àdúgbò pẹ̀lú ìyàwó yóò ní mọ́ lọ́tẹ́ mọ́ lọ́tẹ́ ẹ̀mí náà bọ̀ ẹ̀dàkùn ìyàwó ilé ẹni ó mọ́ lọ́tẹ́ àtàwádùn ìtẹríba ọlọ́run bá aláàmọ́ ń lọ sábàbí nínú àwọn àwà tààrí lára nẹ́bùwà Muhammad sallam nínú àwọn àwà nẹ́bùwà Muhammad sallam ó wà láàfò òun náà ni àmójúkò Anabi, táwọn yẹn bá ṣẹ̀ anábì máa mójúkò ìwà yẹn dákùn ẹja lọ lé ní nínú àwọn àsáàsù alìkúlìkì hasan àwọn ìpìlẹ̀ tó dé pété ìbá ti ní gbogbo wà tó kù yóò ní aláàfù ọwà mẹ́ alhol sùúrù àmójúkúò fẹ́ni tó bá sẹ́yàn ẹ ma gbọ́ tí mùsùlùmí ma sọ pé mo lè fọ̀gífẹ́ àwa ni ọmọlẹ́yìn ta ni wọ́ ọlọmọlẹ́yìn ànábì ni ọmọlẹ́yìn ànábì tí ọkọ̀ ṣe ànábì ànábì ma ń pádọ̀nà àwọn èèyàn ni anabi ti sọ fún wa nínú ẹgbàá wa kan tó ní àáfù amadọlẹ abaka ẹni bá ṣàbòsí fún anabi ní ṣàmójúkú òfin wọ́ṣẹ̀lì mọ̀ nkọ́ta ak gbogbo ẹni tó bá kọ́ọ̀tì relationship pẹ̀lú rẹ̀ nínú ẹbí ní ọmọ yẹ́sì gbìyànjú kí kò so padà wà á sin ilé àmọ́ni àṣà ilayki gbogbo ẹni tó bá wá ṣe àìdásí ọ ìwọ dáadáa sí padà wà kulil haqqa walaw ala nafsik wá gbìyànjú kó máa sòdodo ìbá jẹ́ pé òdodo yẹn ìwọ gangan ló fẹ́ sọ lérí ara rẹ pé nǹkan báyìí mistake mo ṣe ah ó sọ̀rọ̀ kéèyàn ṣe mistake ó ní ah mo ti withdraw statement yẹn kéèyàn ó ní ah èmi ni mo jẹ̀bi mo sì ti gbà á lẹ́bi ṣe àǹkó ó bá rẹ̀ sòdodo ni àwọn àwa ni ẹ̀jẹ̀ mọ́ ta ló wá láyà tó lè kiri bọ̀ àwọn àwa táwọn ilà máa rahimallah àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ́ bá sànú láàrin wa yóò jẹ̀bi nínú ilé yóò sì máa yóò sì máa jẹ arábìnrin yẹn níyà obìnrin ó jẹ̀bi yóò sì tún dé lérí ọkọ ẹ̀ pé òun ni kọ́ wá bẹ̀ irú ìwà jákujàku eléyìí jama ìyá kan fọ́ gan àti ìyá Daniel gan wọn ò wúrú àwọn wàbá yẹn mọ́ ó ti wá jẹ́ pé wọ́n ti ọlọ́run tẹ̀lé súnà lọ́mọ ṣe bẹ́ẹ̀ àmójúkò ẹ̀dàkùn ìyàwó mi sẹ̀mí ní fẹ́ríjì ọkọ mi sẹ̀mí ní yọ̀ǹda rẹ̀ ẹlòmí kọ́ra bàbá rẹ̀ adé dádì I will I will never forgive daddy ah mo ní sáré tó wá kù láyé ó ní mọ́mí àmì òtí kí mọ́mí mọ́ mo ti bá mọ́mí sọ̀rọ̀ mọ́ mo ti ń ṣẹlẹ̀ lórí ayé ní jama ọ̀ bá mọ́mí sọ̀rọ̀ mọ́ ta ló ní ṣe dáadáa sí jù láyé tó tó yá ẹ̀ mọ́ni wo àbárò wọ́n kún bí anábì wọn ní ta ló yẹ ká ṣe dáadáa sí jù lọ anábì ní ummaka anábì ní ìyá rẹ̀ ìyá ẹ̀ tátún ní anábì tún ní ìyá ẹ̀ tátún ní anábì ní ìyá ẹ̀ kọlọmọsẹ̀ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa àmójúkò tí awìn ọlọ́run ní wàlíyà afú wàlíyà ṣùfàáhù ọlọ́run ní ẹ mójúkò lẹ́yìn náà tẹ bá mójúkò tán ẹ̀tàn wa parẹ́ nígbà míì èyí ó ti ní mọ̀ wó ìyẹn ti tán nìyẹn ọmọ ìyá jí máa sọ̀rọ̀ míì àmọ́ sì kù lọ́kàn rẹ̀ nítorí fẹ́ fún yẹ ní fún mọ́ wọ́n fẹ́ fún ní nǹkan tẹ́lẹ̀ wá ní fún ọsọ lẹ́nu kó mójútó kó àmọ́ kò pààrẹ̀ kó nínú ọkàn ní máa mú yẹn máa rìfà sí àwọn tó ti lọ sọmọ pé ẹ two bó ṣe ṣe náà nìyẹn arábìnrin yẹn ọwọ́ ayé ẹja pé ah kí ló dé látọdún yẹn ọ pardon àmọ́ kò sí sọ́fọ̀ àfọ̀. ẹ rí i pé kọ̀sọ̀rọ̀ já mọ́ kọ̀bọ̀ já mọ́ ní ti dáadáa sí ọ àmọ́ kò sí sọ́fọ̀ àlàáfù àsọ́fù báàdà àfù tọ́lọ̀ bá sèyàn bá ní jama bó lè yàn ó rí láàrin ẹbí láàrin ìlú ipe òfèríjì ó tún wá parí kódà ṣètọ́n lè ráyàn létí àmọ́ ò ní sọ torí pé ọ̀fẹ́ kó tún ronú lérí ẹ̀ mọ́ ìgbà náà lèyàn máa pera yàn ní à ìwà mi ti ń dábọ̀ ẹ̀yọ́ màá ya ká ṣe dáadáa sẹ́ni tó ṣàì dá sí wa ẹ̀yọ́ màá ya mi ìwà tó lé ní ẹni tí ń fún ọ wọ́n náà máa fún ìyẹn náà máa àmọ́ ẹni tí ò fún ọ níjọ́ tó wọ́n wá ní ọ wá ní kí ìwọ fóun ìwọ wá fún owó iṣẹ́ yẹn lásán mọ́lẹ́ nílẹ̀ ọ you are not an ordinary person again <laughs> ẹ̀yọ́ màá ya mi nínú ẹ̀sìn wa ẹnìkan lè bá anábọ̀ wa Muhammadu sallam ó ní àwọn ẹbí mi ó ní èmi a máa ṣe dáadáa sí wọn ó sínú ilé wọ́n yóò ṣe ìhùnà ilé yìí àmọ́ burú làwọn máa ń ṣe èmi a máa wá wọn àmọ́ wọn èwà wọn èwe mi àṣùlóhùn ọ̀yàkọ̀tọ̀ òun náà ni èmi a máa dókun ẹbí pọ̀ àmọ́ wọn máa ń já nílùú aburú bá ṣẹlẹ̀ sí mi inú wọn máa ń dùn níjọ́ tí dáadáa bá ṣẹlẹ̀ sí èmi inú wọn máa ń bàjẹ́ àmọ́ tèmi ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn ìjọ tí wọ́n bá ní èmi máa ń fún wọn ìjọ tí wọ́n bá ní èmi máa ń fún wọn ìjọ tí èmi bá ní tèmi ọ̀bá ní wọ́n èfé mi wọ́n sàṣọ gbé níwájú anábìsà sálàm ipe opposite tèmi ń ṣe òun ni wọ́n ṣe kíni ni wọ́n ṣe sí mi nínú ẹbí anábìnrin kánà kama kult tó bá jẹ́ kí bó ṣe sọ yẹn ńlọba jẹ́ o ńlọba rí o wọ́n pọ̀ ọmọ bá dáadáa tiẹ̀ lọ la yazalu Allahu alayka dhahira. Eh, ọlọ́run ọba aláwo ní fi ọ́ sílẹ̀ àfikọ́ ọlọ́run ọba aláwo wọn máa dáàbò bò ọ́ ó sì máa ràn ọ́ lọ́wọ́ ta ló lè sẹ́nu ẹbí òun ń bẹ lọ́wọ́ báyìí oníkọ́yà oníkòsí ó sì níjọ́ kejì oyé ó lè ralẹ̀ ó lè ra mọ́tò ó tún gbé wá síwájú lẹ̀ oníkọ̀ bá wọn fọ́ ẹ̀wọ̀n ìyá mi ọwọ́ á dìgbà tí ìwọ náà ní òun ọ̀wá nígbà wọn ìgbà tá a tó mọ̀ lóníwà dáadáa nígbà tí wọ́n bá ránró ẹni tí ìbá ránró lóníwà o gbélé inú àwọn wà tó ẹ̀ka lè mọ́ ni ọlọ́wọ́n bá ní ọ̀lẹ́yàfọ́ ọ̀lẹ́yẹsífàhó torí àyà yìí náà lànàbí ní practice àwọn àyà Kùránì yìí náà ọlọ́wọ́n ní ẹ̀pá rẹ̀ nínú ẹ̀mí alā tuhibbūna an yaghfira Allāhu lakum ọlọ́wọ́n bá ní sí ẹ̀fẹ́ kí n fẹ́rí jẹ̀yìn náà kí tọ́ba ti sàmójúkò fáwọn èèyàn ọlọ́run sàmójúkò fún ọ̀nà tọ́ba ti fèrèjì àwọn èèyàn ọlọ́run fèrèjì wọn náà téèyàn bá ti ń wá foríjì ọlọ́run kéèyàn máa sàforíjì fáwọn tọ́ba ṣẹ̀yìn ẹ̀yọ́ mayami àwọn ọmọ ọ̀dọ́ anabi a máa ṣe dáadáa sí wọn anabi a máa sàmójúkò fún wọn anabi ran anasi ń ṣẹjọ kan anasi dẹ̀ ní ó wúlò fún anabi gan anasi bá ń wòran ibi táwọn ọmọ kéèké ti ń ṣeré kọ̀ lọ́bi tí anabi ran anabi wa jáde anabi anasi látàárọ̀ ọyẹ kó ti dé ìgbà tá anabi ani kó wọn rìn sáàrin ìlú díẹ̀ lọ́ba bá anasi ti jókòó ti ń ṣeré ti ń wòran pé anasi látàárọ̀ èmi ni ń ṣeré díẹ̀ mí nì tí mo ti rán ọ̀sẹ̀ látàárọ̀ tọ́ba jẹ́ ìwọ́pọ̀ lọ́sẹ̀ ìgbájú ìgbámú báyìí tí ẹni tí ń gbọ́dọ̀ yàn ní o ẹ̀yàn miami lubaidi tó sàṣẹ ànábì wa muhammad sallam tó mú oníkọ́mọ kékeré kan ó lè mú irun ànábì wa ó kì í bọnú yàrí wọ́n kì í yàrí sínú àwọn igi ọ̀pẹ wọ́n lè rí ma odò zarwan ẹ̀ pé yahudi ni kí ló fẹ́ ṣe yẹn àṣàṣì ọlọ́run dẹ̀ sọ fún ànábì pé ẹni tó ṣiṣẹ́ yìí ni àwọn màláíkà méjì wọ́n sọ̀kalẹ̀ wọ́n kà fálákà àti nọ́ọ̀sì ara ànábì yá torí wọn lápá lára nàbí sọlọsọlọ Ọlọ́run fẹ́ kọ lápá torí nọọsì àti fálákì tó fẹ́ sọ̀kalẹ̀ wọn padà wàá mú lùbẹ́ẹ̀dì náà wá anábì ni ebi pàdé òwúṣẹ ẹ wọn fẹ́ pa mí ni kò sì rí mi pa ẹ filẹ̀ ìjọba bá tiẹ̀ lọ ẹni tó mú kọ̀ rẹ lórí lógun confam tó gbọ́ pé wọ́n ní eh, eh, tí wọ́n sẹ́ndì first note ibi títí sọ fún ọba pé ẹ bá mi ṣe kí ni ẹ kó lé kàfáyà ọmọ amadu ni ní jẹ́ ọ̀darúkọ rẹ tọmọ pé ìwọ ni wọ́n ń bẹ̀ ìwọ ni wọ́n fẹ́ sànkan sí sí wọn náà lè yọ̀ǹda ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kọ́sà nábì ó ní jọ ẹnì kankan nínú àwùjọ yìí a ò ní jọ àwọn òtá lọ́fẹ́jọ ẹni tó lè jọ náà lọ́jọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa arábìnrin kan tó wá fún anábì ní ẹran ó gbé ẹran lé anábì lọ ó béèrè ó níbo lànábì fẹ́ràn jù nínú ẹran wọn ní kátìfọ̀ wa kátìfọ̀ ṣáà ó ní èjìká ewúrẹ́ lànábì fẹ́ràn jù kálukú náà ló ní tó fẹ́ràn jù nínú ẹran àbádìẹ ó wá wádìí wádìí wádìí débi pé ó fi mọ pé kí lànábì fẹ́ràn jù ẹ wọn ní kí ni jama wọn ní èjìká ṣáà ọwọ́ lọ lè pẹran nítorí pọ́ fẹ́ fi májèlé sínú oúnjẹ ọwọ́ yọ ẹran ìjìká yẹn ọwọ́ firaná ọwọ́ tọ́ májèlé sínú ẹ̀ lọ́wọ́ lè bá nàbẹ̀wá Muhammad sallam lọ́wọ́ ní yá Muhammad wọ́n ní wò jíṣẹ́ ọlọ́run ọwọ́ Muhammad mo fọ́ ní ẹran yìí alùlù kìtàbì ni kìí ṣe Yahudi ni kìí ṣe mùsùlùmí o anabi sallam ọjà ẹran yẹn ọjà díẹ̀ lẹ́ran bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ní ní màsímọ́ ọba ó ní anábì má jẹ má jẹ má o má jẹ má o àmọ́ bí òróró bí kankan ti lọ sínú ọkàn anábì wá dulẹ̀ anábì gbọ́ ohun ẹran tí ń sọ̀rọ̀ ipe wọ́n ti lé mi ní wọ́ pọ́ìsì wà nínú mi o anábì wá jù sílẹ̀ ó jẹ́ pé lọ́wọ́ gbẹ̀yìn tá anábì fẹ́ kú anábì lóun fìlì kíní ẹran yẹn àfúnjẹ ọ̀dá o kọ́lọ́mọjà sì jẹ o ìmá ti jẹ àfúnjẹ àná ọlọ́lọ́gùn ẹ̀yọ́ màá yá mi wọ́n padà mú òun náà o wọ́n mú un dé wọ́n ní kí lóde tó ṣe báyìí ó lóun máa ma ṣe náà ni ó ní kún tàrọ̀ sódà tọ́ba jò jìṣẹ́ ọlọ́run ọba nómìnà bíkì á gbà fún ọ afẹ́ mọ̀ bó ọlọ́run ọlọ́tọ́ láfi ní wáyà ọ̀jẹ̀ àbò ní jẹ́ wọ̀nyí kún takàtà dáàbà tó bá sì jẹ́ pé òpùrọ̀ ni ọ́ ọjẹ́ tó bá ti jẹ́ tán ó kò láyé a lè sinmi nípa ṣe pa ṣé ìyẹn ni wọ́n máa fi dànyàn ṣe ikú wọn fi dànyàn síbẹ̀síbẹ̀ wọ́n fẹ́ mú mọ́lẹ̀ kan gèlè e anábìnrin filẹ̀ ẹjọ́ ọmọ bá tiẹ̀ lọ gbogbo àwọn tí wọ́n dé ti anábì pátá maka nígbà tó di ọwọ́ gbẹ̀yìn tá anábì wọ maka padà gbogbo wọn dẹrí kodò anábì ní máa dọ̀ náà tó kílẹ̀ rò pé mo lè ṣe fún ilé nìyẹn àgbàgbà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti dọ̀lẹ àwọn olówó wọn ti dọ̀lọ̀ sí àwọn bàtà òyìn ìdìjà wàláhì nǹkan ọ̀tàn lọ́wọ́ ẹ̀ ó lè lágbára tàwíìdì gbogbo àwọn àgbààgbà ni wọ́n ti tún darúgbó wọ́n ní anta akhun karimu wa bunu akhin karim wọ́n ní alákùnlé ni ọ́ bàbá rẹ̀ ní Abdullahi alákùnlé ni ọmọ dáadáa ni ọ́ báwa ṣe mọ́ sínú <laughs> nígbà tó ọwọ́ ìyá ṣe kí ni tó fẹ́ bà wọ́n sàgbà ànábì lágbára kó ní ẹyẹ máa mú kan, ẹ máa kàn án igi ọ̀pẹ ẹ máa sọ̀dà sí wọn nú ẹ máa yọ torí gbogbo àwọn dáwì ni wọ́n pa àwọn mùsùlùmí ànábì ẹni bá gba kó gba ànábì ni ẹ máa lọ èmi yín èmi ò ní rárá yín ọmọ ìyá mi ọ̀sán pariwo pẹ̀lú jalibab ó ní màá gbẹ̀san o ah màá revenge pẹ̀lú irungba ah súnà tá n ṣe yìí ń bùkátà kágbéyẹ̀wò mùsùlùmí tá a la jẹ́ ilẹ̀ jẹ́ pé ń tẹ̀lé súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam. sallam kọ́lọ́mọ́sà tún wá sí jù báyìí lọ nínú àwọn nǹkan tẹ̀yìn máa kákò lẹ́mìí tí èèyàn gbọ́dọ̀ tírẹ̀nì ara ẹ̀ lérí ẹ̀ ò ní pé má máa gbìyànjú láti máa sọ̀tá àwọn èèyàn wọ́n máa sọ táwọn èèyàn wọ́n sì máa kó wàhálà ọ̀tá sọ́kàn kò sí bó ṣe kọ níwà tó lé ayé gbogbo èèyàn ò lè fẹ́ràn ẹ gbogbo èèyàn ò sì lè kórìíra rẹ ìwọ sáré pé àárín wa àtàlà ò sí kí ní kọ̀dàrú máa tẹ̀lé àṣẹ ọlọ́mọ bá tiẹ̀ lọ ọlọ́run tó dá wa gan gbogbo èèyàn kò fẹ́ràn ẹ àbí àbí <laughs> anabi sallallahu alaihi wasallam bó ṣe dá níwà tó ṣe gbogbo yẹn lọ́fẹ̀rẹ̀ di sin àwọn ọ̀tá anabi wọn ṣẹ́kù sílẹ̀ ayé ìbá àwọn kan náà ń bọ̀ anabi lórí nẹ́ẹ̀tì ń jò ní ètí tó sùn kan tí wọ́n pe anabi ló kọ́kọ́ kọ́nu íńtánẹ́ẹ̀tì ẹ̀hìn àwọn àṣẹ́kùbọ̀ àwọn àbújá lè àbúlá àbí ni ẹ̀ kátó wá pé wọ bóòlù tó fẹ́ mọ̀ wá wù tó táwọn yóò fi wá sí kínni nínú wà tó fi kọ́ra rẹ̀ òun náà ni pé kó fírí ọkàn rẹ̀ pé ìwọ lọ́tàá tó o bá ti ń gbé mọ́lọ́ta ọ̀tá mi ọ̀tá mi wọ́n rẹ̀ yìí mi ọ̀tá mi ìbọn náà wà báyìí ọ̀tá mi kí ni wọ́n sọ ń pa mi ẹ̀ ò ní sinmi. Imam Shafi'i ó ní lamma afawtu wa lam ahakid ala ahadin ó nígbà mo sàmójúkò fún gbogbo àwọn ọ̀tá mi àti gbogbo àwọn tọ́sẹ̀ mi wa lam ahakid ala ahadin ó lè mi ò gbé bànújẹ́ kankan sọ́kàn máa ìsì sáré kankan púpọ̀ tá kankan ń bọ̀ torí àwọn tí wọ́n ń sọ̀tá mi gan mo ti yọ̀ǹda wọn mo ti feríjì wọn. ó ní ya mini hamili adawati ó ní ẹ̀mí mi wá fúyẹ́ <clears throat> ẹ̀mí mi fúyẹ́ ìbànújẹ́ ọ̀tá ń bọ̀ ó ní kò sí lọ́kàn tèmi o ń sùn ah, ọ̀tá ọ̀tá ò bọ́bá lálàá ọ̀tá tó bá fẹsẹ̀ kọ ọ̀tá kọ́dà tí mọ́tò bá jalẹ̀ ẹ̀ ní bọ́sítò bọ́yẹ èèyàn kan ló kù ọwọ́ fẹ́ jòkó ọ̀tọ̀lẹ́ tó wá sí kíni tó wá jòkó mbẹ yóò di ibi wọn tó bá òun dénú pé wọ́n tún tẹ̀lé òun débi ẹ̀dá ẹ̀dá ó sì wá jẹ́ pé ayé ọ̀tá ni wọ́n wá gbàgbé wọ̀ lọ́ta kó lè ní tranquility kó lè ní ìfọ̀kànbalẹ̀ ìwà ni téèyàn máa ń kọ́ kéde pé kò sẹ́ni tí ń bínú rẹ̀ àmọ́ wọ́n mọ̀ wọ́n ò sì fẹ́ mọ̀ wọ́n ò sì bùkátà kọ́ ọmọ wádìí wọn ka ọ̀tá mi dìye báyìí ọ̀tá mi dìye báyìí tàbí kéèyàn máa kírètì ọ̀tá fúnra rẹ̀ yìí máa ń fa ìbànújẹ́ ọkàn kẹjẹ́ kéèyàn nínú ayé arahatu nafsiya mina hamili adawati ó ní ìmọ̀ wá fẹ́ mi nísìmí níbi ìbànújẹ́ ọ̀tá ń ọmọ ya ó ayé sa ma pokọ ẹnìkan láburú wọ́n sàbúrú sí yàn sọ́dọ̀ àwọn tán láwọn máa ọ gbàgbé wọn wọ́n sá máa sàṣìkárù sọ́bá wọlé mọ̀sá ayé gbé inni ohayi aduwi ẹ̀ńdàrú yàtìhì ó ní kọ́dà èyí tó fojú ni tánà díẹ̀ tó sọ fún un báyìí onídìí ọjọ́ ba ni rọ san o òun ó ìbá jẹ́ mùsùlùmí ọ̀wọ́n sálámà sí lè adífà àṣàrà á ní bí tẹ̀yà tí ó ní kíkí tó ń kí yẹn òun fi lé aburú tó wà lọ́kàn rẹ̀ òun fi lé dànù nígbà tí èèyàn lóun sọ táwọn tóun tó wá kí ṣe é ṣe pé aburú ọwọ́ rẹ̀ ó tún wá sí kíní yóò tún wá pọ̀ sí agbára tóun ti ní ah marhaba <laughs> ó sì mọ̀ pé káì <laughs> olórí búkàrí níbọ̀ ee mọ́ràbà how are you sir báwo ni gbogbo kan how is everything kò sí ẹ̀mọ̀pá àṣọ táwọn ó tún ṣe kíni <laughs> ó tún kí a ní olóhun fi yẹ òun fi ń dáàbò bora àwọn torí aburú ọwọ́ wọn èèyàn màyá mi mọ́mọ́ ṣáàfì lọ́sọ̀ bẹ́ẹ̀ èèyàn màyá mi anábọ̀ àmọ́sọ̀ sálá ẹnìkan bọ̀ ọjọ́ kan ìyàwó àyíṣà ó jòkó lẹ́gbẹ̀ẹ́ anábì anabi wa ń sọ pé bi'satil ashira ìtumọ̀ ni pé a ẹbí ẹbí burúkú kan níbọ̀ ẹbí burúkú kan ní sékíní níbọ̀ èyí lè nílò ẹnu ẹbí tọ́jọ́ pé kò sí tẹ́sí fún tí ó tó kọ́dà bẹ́ẹ̀ tara yín tẹ́ kó lè lọ́wọ́ pé ẹbí kálọ̀ jẹ́ kí n tara mi fún ẹ̀ tí n bá ti tara mi tán èmi ọ̀ wọnú akóló wọn ìwọ gbowó kọ́ ọmọ sí kínní kọ́ ọmọ lọ wàláhì kò ní tẹ́ lọ́rùn ee eh, ǹjẹ́ wà lẹ́mìí ẹni pé oṣù tó wà láyé inú ẹ̀wọ̀n tó wà náà oṣù tó wà láyé náà aláà àfẹ́ kó wà láyé àfẹ́ kó sí láyé mọ̀ náà ṣé wọ́n nìkan ni kò sí tó lè ṣe fúnra àwọn yẹn tó lè tó wọn ní tó bá lágbára ló ṣe kíni ilé ó ó sì búra sí àsìkáàrù sọba wàlùmọ́sá àníbi ni ẹbí burúkú níbọ̀ yìí nígbà tó wá dẹnu lẹ́kùn bó ṣe kán lẹ́kùn lànàbí wa ní kọ́mọ owó lẹ̀ ànàbí wa rẹ́rìn sí ànàbí kí ẹ̀yọ́ miami nígbà wa lọ tán ìyá wa ní ó sì wá ń sọ lẹ́ẹ̀ka pé ànàbí ní kọ̀gbà báwọn <laughs> kọ̀gbà báwọn bí yẹn ti máa lọ láyé nù jẹ̀mọ́ lọ́wọ́ níbo dá ìpadà ìpadà ìpadà yọ padà ah, ọ̀tá rẹ̀ tún lé kanu àbí ọ̀tá rẹ̀ tún lé wọn láàmú àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ rẹ̀ ni àyẹ̀wò ọ̀tá kún ọ̀tá lẹ́yìn náà okùn ẹbí nítorí ní wọ́n ń pè lókùn ẹbí ànábì ní lẹ́yìn sàlẹ̀ wàá sùlù bílì mọ̀ káàfẹ́ ànábì lẹ́ni tó jẹ́ pé ẹni tí máa ń ṣe dáadáa sí nínú ẹbí nìkan ni wọ́n máa ṣe dáadáa sí ẹni tí ó bá ṣe dáadáa sí kò ní ṣe dáadáa sí ànábì lélẹ̀ yẹn oye kò sókùn ẹbí o oye nàmàlẹ̀ wàá sùlù ìtàkùtà àti rahimuhu wàsọ̀lá ànábì lẹ́ni tí ń sókùn ẹbí òun náà lẹ́ni tó jẹ́ pé tó bá jákùn ẹbí òun sì máa so tí wọ́n bá ń ṣàìdá òun máa ṣe dáadáa tó wọn bá fún ọ ìwọ máa fún bá nàbì ṣe ń ṣe nìyẹn ẹni tó wáyé ń sìn àyìnmáyé oore tá nàbì tó ṣe fún bẹ́ẹ̀ sì ni èèyàn burúkú ni ẹ̀yin màá yá mi ẹ dákun ẹ mọ́sá jẹ́ àtúnra wa ṣe kọ́lọ́ mọ́sá yìí ṣàtúnṣe wa jù báyìí lọ musa'adatu al-ibad ara ẹ̀ náà ni ká máa ran àwọn èèyàn lọ́wọ́ ká máa tọrẹ èmi ọ̀rẹ́ nìkan tó tọrẹ tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ti sọ fún yín pé man dhal ladhi yuqridu Allaha qardan hasana fayud'afahu lahu ọlọ́run bá ní tani ó yá mi tani ó yá mi lówó tí ó kò lé tálíkà lọ aláàlọ́ fún aláàlọ́ yá ọlọ́run ní tani ó fún mi ọlọ́run ní tani ó yá mi torí àwọn ọmọ èèyàn ara wa máa ń yá sí ẹ mi lówó ju ẹbùn mi lówó lọ wọ́n ní ẹ̀dá kan ẹbùn mi ní one million èèyàn pé one million kí n bùn ọ àbí ọ̀tọ̀ ní tọ́ fẹ́ ṣe kí ni tọ́ fẹ́ sọ yóò le láti fúnyàn àmọ́ tó bá ń dàkún wọ́n sà yá mi ní one million naira pẹ̀lú gọ́ọ̀lọ́ yín dá padà láìpẹ́ ah ọmọ ya kí ni àwọn fúnra fún kó lè bùyàn lówó àmọ́ lè yá àyàn ká yá lówó yẹn òun ń máa ń rọrùn lọ́dọ̀ ọmọ èèyàn ọlọ́run fi lo pé ta ni ọ̀yà mi kí n lè fún ní àdèpèlé tó bá dọ̀rùn ta ni ọ̀yà mi fún àwọn ọmọ òrukàn ta ni ọ̀yà mi fún àwọn opó ta ni ọ̀yà mi fún àwọn aláàárẹ̀ ta ni ọ̀yà mi fún àwọn tí wọ́n pèpè sójú ọ̀nà ọlọ́run ta ni ọ̀yà mi fún ojú jihad fi sabilillah ta ni ọ̀yà mi tá fi tádùbò ṣe ta ni ọ̀yà mi tá fi ran aláìní lọ́wọ́ ọlọ́wọ́n bá ní wọ́n wá fún ní àdìpèlé ọ̀dọ̀ tó tún wà mẹ́yìn ní pé kí wá ṣe dédé tó bá yẹ ọlọ́run ọlọ́run fún ọlọ́run fún ní kíni àdìpèlé in manifold bẹ́yìn bá wá gbọ́ àyà yíyẹ ẹ dákun ṣé onímọ̀ òyìn láyé kéèyàn máa tọrẹ àfọwà abúlábùnà bas ó ní káànà rasulullah sallam ó ní ajiwadan nas ó ní àwọn èèyàn táwọn ti ń bá lò láyé àbí àwọn tó wà lásìkò àwọn gbogbo àwọn ọlọ́rẹ̀ wọ́n pọ̀ àwọn tó yàwọ́ wọ́n pọ̀ tí wọ́n máa ná ó ní àmọ́ gbogbo wọn pátá kò sẹ́nìkan tó yà owó tó máa náwó tó tó ànábì Muhammad <clears throat> sallallahu alaihi wasallam ànábì sì ní fakirun gani kò ní kìí ti sáwọn kìí sì solo sí ìtumọ̀ ni pé bí máa ṣe ń dọ́wọ́ ẹ̀ lòun náà máa ń ṣe kínní lòun náà máa ń nà sọ́dọ̀ ẹni tí máa ti ń wo ìlà tó kọ ò lè lékún lórí ẹni tí máa ti ya ahun ẹ àwọn kan sì wọ́n ti fẹ́ lẹ̀ máa wà la ipe ìgbà tí à ń sàṣàlátù tọ́pọ̀lọpọ̀ à ń sàṣàlátù à ń ṣe wàsífà bàtà ń ṣe wàsífà tá ń ṣe alala tá ń tẹ̀lé àwọn amọ̀kádàmọ̀ká tá ń ṣe sàlátù àmànáwó ṣẹ́rí awọ́nú súnà tábà yìí àtìlẹ́kùn kí ló dé tó fi rí bẹ́ẹ̀ nítorí pé kò sí ìjẹ nípa nínú kíni nínú súnà ṣètánì tó wá gbàbẹ̀ wọlé sọ́pọ̀lọpọ̀ brothers sisters oyè náà máa sọ ọ̀dà àwọn ọmọ lọ́wọ́ pé ìsásọ̀ ọ̀sá ni béèrè ìsásọ̀ lè má jẹun láàárọ̀ kó tó wá sí alẹ́kọ̀ọ́ ó lè má jẹun láàárọ̀ ó sì kàtẹ́rà mọ́júmọ́ kaloku sì dide assalamu alaikum kò kú ní béèrè àìní béèrè yẹn ibẹ̀ ní ṣètò wá gbà wọlé sóhun la pé àwọn ah, nídìí ẹ̀ tán nídìí wọ́n ṣe kí ni ah, ọ̀sẹ̀lẹ̀ sẹ́yà àfáà kan wọ́n lè ṣe lẹ́kṣọ̀ ń lùkà wọ́n ti parí lẹ́kṣọ̀ àfáà ìyàwó rẹ̀ pọ̀símọ́tò ni wọ́n ti parí lẹ́kṣọ̀ làfáà sọ fún wọn pé ẹ yíbo ni wọ́n ti ń ta torí epo tó gbé wọn dọ̀hún yẹn epo wọn ò lè gbé wọn padà mọ́ àfáwà ní ẹ̀yìn ọmọ ya ẹ̀dàkùn bó nílé epo yíntọ́wà ń bí ẹnìkan bá bọ́ sínú mọ́tò lọ́bá mú àfá lọ sílé epo òṣìṣẹ́ wà náírà lọ́wọ́ àfá wà náírà ọ̀yìn bọ́n ṣe délé epo tán lòun bọ́ kàdá tiẹ̀ lòun lọ àwọn tọ̀wọ́n fẹ́ nana sínú kìnnì sínú mọ́tò àfáàní ẹyọ padà ẹyọ wọ́n ní kí ló dé sars wọ́n ní ẹsẹ̀ sòun òdíráfà sún síwájú pẹ̀lú epo díẹ̀ tó kù yá máa lọ bóyá lè pàdé ẹnìkan ní ojú ọ̀nà wọ́n pàdé èèyàn aago mẹ́rin rọ̀lẹ́ ẹ gbà wọ́n dé dájì ẹ̀mọ́tán pé dájì tí ò kankan tí wọ́n ràn lọ́wọ́ ń bẹ̀ lẹ́yìn ọlọ́run lèyìn mọ́tò bá paná magiribi tó wọn kí magiribi ẹnìkan kan kọjá àwọn tán ní kọjá sàlámù aleykum aleykum sọlá ẹlẹmí nǹkan ń sá lọ ní pé àmọ́ káwọn já wọn kékeré dábà ní <laughs> ẹfẹ mú yẹn inú mọ́tò yẹn ni wọ́n sùn mọ́júmọ́ bọ́pọ̀lọpọ̀ gbésí ayé àwọn àbá súnà sí rí ni o kọ́dẹ̀ lómi tẹrù pó ní bí ń ṣe ń dé náà ní jáde bí ń ṣe ń dé ní jáde bí ń ṣe ń wọlé ní jáde àkìtàrùn fòkàrà kí wọ́n gbé fíṣẹ̀ bí láì kọjá níwájú sísà brọ́dà àwọn ìyá yẹn náà ti mọ̀ yí pé àwọn ẹlẹ́hà àwọn ìnáwó bí ìgbà tó jẹ́ pé wọ́n ti lówó kan tí dání kọ̀rọ̀ tí wọ́n lọ lè bá lọ́dọ̀ ọlọ́run ó sì pọ́sibù kọjá pé ẹni tí wọ́n rò pé ẹ̀sìn ò tí ì yé yẹn oye yọ sáwájú rẹ̀ wàlìjá náà látara ti ń ná ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àsìkò tá à ń lò lọ́wọ́ yìí nǹkan lè fún ọ̀pọ̀lọpọ̀ búrọ́dà sí gan-an nǹkan sì le fún ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters gan táàjọ ń pè lá ilaha illallah kò ní ìdíkan sì béèrè lọ́wọ́ rẹ̀ ìwọ náà ti rí sèse ẹ̀ ìwọ náà ti rójú ẹ̀ ìwọ náà ti rásọ ẹ̀ ìwọ náà ti rí ilé tí ń gbé ìwọ náà rí ti ń tà náà káwá dákẹ́ ká máa wúra wọn ràn kò sí nínú wà dáadáa nínú àwọn ah, ọ̀rọ̀ tí àfàwà abdullahi bun eh, abbas tí wọ́n sọ yìí wọ́n jẹ́ òye wáyé pé sunna anabiwa muhammad ká máa ná ẹni bá sì ná ọlọ́run ṣàánú rẹ̀ ká máa gbé ìṣòro kó fáwọn èèyàn ká gbéra wa kalẹ̀ ládùúgbò tá a bá wà àwọn mẹ́rin márùn-ún ni o ká máa dá nǹkan kan jọ opó tó wà láàrin wa ká máa fún lóṣooṣù ìdajì àpò ráìsì àti sẹ̀mó kan òróró five litres ọtí bọ́bàjọ́ kẹ́ lọ́jà kẹ́ ara ta ẹ̀ra gbogbo ẹ̀mọ́ra wọn títí tí ó fi rọkọ mi nígbà ọkọ rẹ ti lọ yẹn àwa àwa lókùtà máa gbé bùkátà rẹ adáfífi ní asáàyí alẹ́ àdìmọ́lẹ́tì wal muskini kálímùjá ìdìfí sabilillah adáfífi gbogbo èèyàn tí ń wá ọ̀nà àbáyọ fọ́pọ́ tí ò fi ní sọ́fà lẹ́yìn ikú ọkọ rẹ̀ adáfífi ní ó ń tọ̀ wọn àtẹni tó lọ sí jihad anábì ní bákan náà ni wọn wo tí wọ́n fi sẹ́yìn ewé torí ìlọ jihadi èèyàn ti dìtámì pé aida ká lọ ká dé àbí ká lọ ká má ṣe kíni ká má dé táwọn bá ti fi kankan wé kankan yóò jẹ́ kéèyàn ó ṣe kíni yóò jẹ́ kéèyàn máa bó ṣe tóbi tó anábì ní ana wà káfíru yatimi eh, fil jannati kahatayn anábì ní èmi àti ẹni tí ó ń tọ́jú ọmọ òrukàn bá a ti jọ wà láljanna anábì wà náwó anabi nàwọ́ báyìí ọwọ́ ya adìẹ anabi ní bá ṣe jẹ wà láti jẹun náà iṣẹ́ tán lọ́sẹ̀ tó fi jòkó tí anabi láti jẹun ni iṣẹ́ kékeré nìyẹn alimiskin aláìní less privilege ẹlòmíín náà ọlọ́kọ ọkọ wà ó wà láyé àmọ́ ìdààmú ti ń bá arábìnrin yẹn ìdààmú yẹn ó ju tó pó lọ ẹ̀mọ̀ nǹkan kan o ẹni tọ́kàn lọ́mọ o tọ́lọ̀ kí ọtọ̀ ọba ọmọbi tọ́ náwó sí pé àwọn afẹ́sìn pé dákun àwọn owó mo lè náwó sí tí wọ́n bá mọ̀ wọ́n àwọn mọ̀ wọ́n pé àwọn ìmáàmù mọ́sálásí ìmáàmù gan fún rẹ̀ òun gan bí ń pa igbó ìmáàmù mo fún yín lélẹ̀ ẹ wá bá wọ àwọn tó bá ní sòrò ẹ bá ń fún yín lélẹ̀ ẹnìkan kó jẹ kan ránṣẹ́ sí mi láàrin jọ́kẹ̀wá ìbẹ̀rẹ̀ oṣù Sulhijja oúnjẹ yẹn two million naira mọ́ra two million naira ẹni ẹ kó kalẹ̀ packages ti ọwà nle ọwọ́ ti twenty twenty thousand naira mélòó mm, twenty thousand lọ́nà ọgọ́rùn-ún èló ni jama àwa pín one oh one ten one ten packages wọ́n la pín sọ̀rọ̀ pé ara yìí ń bọ́ ó ti ọyọ mẹ́wàá lẹ̀ ọwọ́ jẹ́ one ten ìkọ̀ọ̀kan ẹrù tí wọ́n dì sínú kọ́dà ó kọjá pákó báàgì àwọn èèyàn ń fàṣẹ mọ́ lọ́wọ́ báyìí wọ́n gbé pákó báàgì tó fúlù ráìsì mẹ́mẹ́ ẹ̀wà mẹ́mẹ́ gàrí mẹ́mẹ́ òróró mẹ́mẹ́ tí tomato ọwá lówó òun fowó ṣe fàárí ọ̀ra fóònù mẹ́mẹ́ra fóònù five hundred thousand fóònù one million naira bọ́ bá ti kọ́ ilé tó máa gbé tán ilé tó dì sí lọ́rùn lọ́yọ̀ kó mójú tó fà torí wọ́n máa ń léyìn kó nínú ayé lókìkiri ẹlẹ́mi ò ní sun ayé lẹ́ni kọ́lọ́mọ́ kàwá mọ́ lẹ́ni lẹ́ni èní náà ni ó kú kọ́lọ́mọ́ kàwá mọ́ ẹlẹ́mi jimá rẹ̀ ti tán ẹlẹ́mi rọmọdá yẹn ti tán nílò lọ́mọ tó kú owó tó o sì ná sójú ọ̀nà ọlọ́run ọba náà lọ́lọ́ lè bá lọ́rùn ẹni tí o sì ná sọ́run kò ní bá ń bẹ̀ ẹ má jẹ́ amọ̀dé tí bódìgbà tó bá pọ̀ lọ́wọ́ wa sàárà gan ni máa ń jẹ́ kó wọ́pọ̀ ọlọ́run wa anta sọ̀dàkù ọlọ́run tẹ́ ẹ bá ń lè ṣe sàárà khairun lakum ah, ẹ bá máa rí oore

àbí tó ti tó ti yé tó ti ń ṣẹlẹ̀ pé gbogbo àtọ́ bá ti ti mílíọ̀nsì jáde báyìí pé bílíọ̀nsì ni máa wọlé lọ́wọ́ sọ fún àwọn ọmọ sẹ́jọ́ kan ó ní business tá a máa ṣe ń sìn business yẹn lọ́wọ́ profitable jù wọ́n rò pé wọ́n fẹ́ máa ta lẹ̀ àbí wọ́n fẹ́ máa ta mọ́tò àbí wọ́n fẹ́ máa ta àwọn nǹkan ńláńlá tó tún tóbi jù tí wọ́n ń ta lọ ó ní lọ́sọ̀ọ̀sẹ̀ ó t'a business tá a máa ṣe ni pé a máa háwó fáwọn èèyàn a máa ṣe sàrà ó lóun rí pé òun lọ́wọ́ profitable jù bẹ̀rẹ̀ tó ń bá fi lè ṣe sàrà báyìí manifold lòun máa ń rí ìlọ́pọ̀lọ́pọ̀ nígbà ọlọ́run ní máa ń jẹ́ àbẹ̀ asan náà ti ń fọ́lá owó aṣèrò tẹ bá kan wọ́n fún yín mẹ́wàá àwọn ara wọn máwọ́ brother ọmọ wàpò yọ wapo nke ni wa kí ló dé tí fi ń wàpò yọ yẹ one thousand segbe ọmọ sà ye wọn segbe yọ yẹ five hundred sẹgbẹẹ yọ yẹ two hundred sẹgbẹẹ yà wà lórí mọ́ndé náírà òun wá millions lọ́dọ̀ ọlọ́run ń sì ná ọ̀dẹ̀ náírà ẹ̀nẹ́ bá ọ̀dẹ̀ náírà kí ni one thousand tí ìbá bẹ́ẹ̀ máa fi àbá kékeré gba ńlá lọ́dọ̀ ọlọ́run wọ́lá kéèyàn máa ṣe sàrà kò sẹ́nìkan tí ó máa tọrẹ tí ọlọ́run bá aláwo ní máa bùkún kọ́lọ́ mọ́sà bùkún ẹnì kọ̀ọ̀kan wa níparí ọ̀rọ̀ mi anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ń gbà wá nímọ̀ràn yìí pé ká máa ran àwọn èèyàn lọ́wọ́ ká gbìyànjú kádàkùn ìrànlọ́wọ́ yẹn especially lásìkò tá a wà yìí nǹkan ti yí padà gan nǹkan sì ti dàrú ẹni tó kàn lọ́mọ kò sẹ́ni tí ó kàn ó kàn wá jura wa lọ nígbà tí èèyàn fẹ́ ra epo tí ń rà ní eh, three thousand tó wá rà ní ten thousand ṣàmùkú pé wàhálà ti dé ẹni tí ń gba seventy thousand níbi iṣẹ́ ń fi twenty thousand ń fi ń repo ń fi ń wọ mọ́tò tẹ́lẹ̀ nísìnyí ó ti wá di double ní wọ́n fi forty thousand wọ mọ́tò ẹ wá ní nǹkan ò dé nǹkan ti dé o democracy ló sì fa o ìjọba ìsún ní democracy náà ah yàtà ha kàmú ilà tọ̀gùt ọ̀kọ́dé umeru ayẹ fòrò bí ọlọ́run ní ṣètò gùtù ní ọmọ bá yín darí ayé ẹlẹ́mọ̀ fi ṣètò ìjọba ṣé bí mo sọ fún yín pé káyìí kẹyìn sí àwọn àfáà ilẹ̀ dìbò gbogbo àwọn àfáà yẹ jáde bìtọ̀kọ́túká kó wátúká ẹ dìde nígbò délẹ̀ wọn sọ̀rọ̀ mọ́ àbẹ̀gbọ́ sẹ́yìn gbọ́ fatiwa mọ́ fatiwa ti dópin èyí tá wa ń lò níjó ní àtẹlẹ́ yìí ẹ dákun sọ́wọ́ tó jọra wọn nǹkan kan gbogbo àwọn tàdánà lọ́wọ́ ń bẹ̀ lé nìyí ẹ má ṣe protest against wọn ẹ sì má ṣe pẹ̀lẹ́ wọn ẹ má bu wọn lẹ́ni mẹ́mbà rí ẹ má bu wọn ní níta gbangba ẹ má bu wọn lórí social media ẹ má dúró àtẹ́mà ṣe kọ́lọ̀ ń jẹ wọn ń pa ṣe dáadáa torí ibi wọn wà yẹn wọn ò lè ṣe dáadáa torí system yóò gbà wọn láàyè kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣe dáadáa system yóò believe ni kí ni ẹ̀ka wọn ti da gbogbo ẹ̀ lẹ́ẹ̀tàn fún wa kí ìlú ti da tán ká sọ ma káyìí àdàkùn ìgbà wo la dánwò yẹn ta ló sáyẹn owó yẹn àwọn ọ̀nà ẹ̀ṣà yìí náà lẹ sáyẹn hundred trillion yẹn dání ká fi yanjú ètò òlu òwe dẹ̀ ti da ah wọ́n fẹ́ jẹ́ tẹ́lẹ̀ ní nígbà wo ibi tó kàn nìyẹn jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ká máa ṣàdúrà fún wọn níparí ọ̀rọ̀ mi nígbà tí Jibril tó yọ sí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó yọ sí wọn anabi rí bọ́lọ̀ ń ṣe dá anabi sá kánà jismuhu yartajif anabi ń gbà àbàmì ẹ̀dá náà anabi rí kò rírò ẹ̀rí ọwọ́ wọlé bó ṣe dọ́dọ̀ ya wa Khadija ara rẹ̀ ń gbà òtútù mú ya wa Khadija ní kí ló ṣe ọ́ ọ́n ti mọ̀ pé ó rí kankan ó ní ya wa Khadija ní mo fi Ọlọ́run búra la yukzikallahu abada ọlọ́run ò ní dójú tì ọ́ wọ Muhammad ọlọ́run ò sì ní yẹ̀yẹ́ rẹ̀ ọlọ́run ò ní dán lórí rú ọlọ́run ò sì ní bà tiẹ̀ jẹ́ torí pé à ìnáka latasilu rahim ọmọ nkẹ́bí mara ẹ máa mú àwọn àwa yẹn o ọmọ ṣe kíni ọmọ nkẹ́bí mara ẹni bá nkẹ́bí mara ò ní tòṣe o <laughs> ọlọ́run ó sì máa gbàdúrà rẹ̀ tọ́lá àwọn ẹbí ọmọ ṣàdúrà fún àmọ́ lè ọmọ ìyá gbogbo tá à ń sọ látàrọ yẹn ní ọlágbà ọrọ̀ jù ni o especially ìwọ tọ́lọ́run bá ti gbéga láàrin wọn ìwọ náà lọ́mọ yẹn ju bùkátà tó bá ti délẹ̀ torí ọlọ́run lọ́mọ máa fà ọ́ yọ láàrin wọn tó bá wá ń kanra tó ń lé wọn nítorí sọ ni pé kọ́lọ́run yí síbòmí nítorí sọ ni ẹ̀ náà sọmọ pé wọn nìkan kọ́kọ́ kàwé tó bá dé pé wọ́n bá ń wá àbá ń tò ní ká tó gbọ́ láàtọ́là kò lè tí kàn wọ aláàmọ́mọ́ mú ọwá látẹ̀yìn ó sì gbé ọwá síwájú ọlọ́run gbé ọwá síwájú nítorí wọn ni kìí ṣe nítorí ara rẹ nìkan ọlọ́run bá aláàgbà lọ́wọ́ wọn ó kó fún wọn pé kí wọ́n máa fún wọn láti fi sọ lálásán ìyá wa Khadija ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ ó sì ní níṣòro torí pé ọmọ sokùn ẹbí wọ́n ta sùdúkù haditha èsì parọ́ àwọn àwa nìyẹn jama mọ̀rọ̀ bá ṣe rí ìlànà mi máa sọ kọlọmọsà kan wà lọ́wọ́ lérí ẹ̀ wọ́n ta hamilu kalla lẹ́yìn náà gbogbo àwọn tí wọ́n bá gbé ẹrù tí ó ti wà wọ́n lọ́rùn ọmọ bá wọn gbé ọmọ ọmọ àbí àwọn tí wọ́n ru ẹrù tí wọ́n lè dẹ́rù náà gbé ọmọ ràn wọ́n lọ́wọ́ láti bá wọn gbé ó lè jẹ́ ẹrù tá rí ó sì lè jẹ́ ẹrù bùkátà lẹ́yìn náà wà tó kiri dọ́ ìfa ó sì máa ń gbá àlejò ẹ̀yin sisters wa àlejò àlejò àlejò ní wàhálà gaba ẹni máa ń gbàlejò ọlọ́run ní dójú tì nínú ilé yẹn ọlọ́run ní dójú tì wọ́n tálejò bá ti dé mà pé ẹ̀sìn ti dé wọ́n máa béèrè pé ìjọ lẹ́ lọ kọ́dà ló mi béèrè lọ́wọ́ ìyá ọkọ rẹ̀ anímọ́mí ìjọ lẹ́wà lọ báyìí tọ́wọ́ <laughs> àwọn pé tó wọ́n ní ọ̀tá bá ti ń fi àparí iṣu tá a fi ń han àlejò èyí tá a sọ fún ni pé eléyà ipe ah ẹ wo bí ajẹ́sù yẹ dé à ń jẹ kánú léyìí o ọ̀tọ̀ọ̀tọ̀ ta tó lálejò <laughs> ọmọ ìyá mi dákun man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa ọlọ́run so ìtọ́jú àlejò mọ́ àkhírà jọ́ kìyàmà nínú àwọn sẹ́tọ́ lọ́wọ́ fi yọkùn náà kó lọ́rùn rẹ̀ òun náà ní kọ́ máa gbàlejò tó gbàgbọ́ lóòótọ́ pé nínú sàárè máa gbàlejò àlejò fámìlì ni àbáwọn àlejò tí ó ṣe fámìlì wa tu'inu ala nawa'ibi dari ó ní ìwọ Muhammad kankan ò ní ṣe ọ́sẹ̀ ìwọ tó jẹ́ pé a ọmọ ran àwọn èèyàn lọ́wọ́ lérí àwọn wàhálà ayé tó jálù wọn nawaibu al-ayyam al-ayyam as-sa'aba a ọlọ́run àbíọ́ mọ́sá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa tí nǹkan bá dàrú fún yàn tó rẹ̀ ní yọ ọ́ kò nínú ọ̀fìn wàhálà wàláhì bí nìró ṣe dùn tó ọlọ́nìkan ó ní wa Muhammad kò sẹ́nìkan tí ó sunkún débi tí ò ní rẹ́rìn jáde kò sẹ́nìkan tí wàá lọ bá tọ́lọ̀hún ní fi ọ yọ wọn kò nu wàhálà yìí kò sẹ́nìkan tí ó ní challenge tó le tọ́lọ̀hún yìí lò ọ́n sábàbí fún wọn èèyàn dé ó ní owó lè ti tán láńlọ́ọ̀dù ti kẹ́rù jáde àwọn ti fẹ́rù ha ìyàwó òun ti lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ òun wà mọ́ṣáláṣí ọgbọ́ owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ o sì lágbára ọ wá ṣe mọ̀ pé ò níwà ò níwà ẹ dákun náwó ibù dáàrẹ̀ ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni kéèyàn jẹ gbèsè kọ́ máa sáká kọ́ máa sáká kí gbèsè kẹjẹ kẹlẹ́mi wá sí wá kírun jama èèyàn wá pè onítọ̀hún pé owó tí ọjẹ́ mi mọ̀ rẹ̀ nínú àwọn àwà tí èèyàn máa fi ń kọ́lọ̀ nẹ́fà ni ẹnìkan ṣe nínú àwọn bani israẹli àti anabi ṣàlàyé ó lẹ́ni tó jẹ wá ń gbèsè ẹ sọ fún pa àti yọ̀ǹda ẹ̀ wọn lọ́lọ́ ní gbogbo àṣìṣe tiẹ̀ náà tó ti wà lọ́rùn ọlọ́run bá aláàánú ti fi ríjì òun náà nídìí bẹ́ẹ̀ aláàánú fàdá tẹ́lá tún ilé àmọ́ ìsára àbí ò lè yọ̀ǹda rẹ̀ wá fún lásìkò sí àdìkò dá ó ti pé wá fún lásìkò sí aláàlọ́ advice yẹ o <laughs> àbí fanadaratun ila maisara ọlọ́run wá sọ kankan nígbà yẹn ó ní wa anta saddaku ọlọ́run bá ní tọ́ bá ṣe wá lè bùn típa rẹ̀ bá ka tọ́ bá lè bùn khairul lakum in kuntum ta'lamun ha ibẹ̀ gan lórí wà fún ọ èyí fún ọ náà lórí jàrọ̀ òde tó pọ̀ ọmọ ìyá mi ẹ̀dá kò tuntun tọ́lọ́wọ́n bá wa ẹ̀já ṣe dáadáa sọmárìlì tí wọ́n pè ní wa ànábì sallallahu alaihi wasallam òun náà ni gbogbo tọ́lọ́wọ́n bá ti pa wá láṣẹ nínú alukur'an ká máa ṣe gbogbo tọ́lọ̀ ní ká máa ṣe ká jìnà sí anábì máa ń jìnà sí gbogbo ẹ̀ ọlọ́run wọlé àánú ẹ̀kọ́ lọ́mọ́sàbà mẹ́ni kọ̀ọ̀kan wá dúró àwọn tí máa ń bà wá jẹ́ alákọ̀ọ́kọ́ òun náà níbi tí ọtọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìyá tẹ́ẹ̀bá ti tọ́jú àwọn ìyàwó yín bí wọ́n ṣe rí làwọn ọmọ yóò rí léyìí tọ́pọ̀ jù ilé àyàṣà àlá àbítọ́lọ́mbà fi sàmì ma min mawludi illa yulad ala al-fitra ní ma ń jọra wọn wọ́n sọ kéèsì arábìnrin kan fún mi láìpẹ́ àwọn fámìlì arábìnrin wọ́n wá ń sọ fọ́kọ̀ yẹn pé kó ṣe sùúrù pé sórí bóyàwó rẹ̀ ṣe rí hun bí ìyá rẹ̀ ṣe rí gẹ́lẹ́ ni tọ́wọ́ ti fẹ́ káwọn ọmọ rẹ̀ ọ̀yà rẹ̀ ya mójútó ìyàwó rẹ̀ ọmọ sun ọmọ tó mọ gbọ́rọ̀ ọlọ́run Facebook WhatsApp Twitter ẹ̀ẹ́ àwọn social media stand low telegram ń wa wá jẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters wà yìí ẹlòmí àsọ nìkan ló kù lára ẹ̀ ọpọlọ yẹn oyé ó ti wà oyé affected wọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers náà kọ́ torí pé always àwa àti fóònù yìí fóònù ti so mọ́ business o ti so mọ́ eh, communication o ti so mọ́ ẹ̀sìn gan gbogbo bá ṣe jòkó síbi ń sìn eré whatsapp lọ́pọ̀lọpọ̀ wá ti rí bọ́tẹ̀ eh, téèyàn ò bá wà kíá fún ní tí fóònù ọba jẹnu ayé yẹn yóò ju èyí tí ó tún ṣe lọ tọ́ra àwọn ọ̀tá ìsìn àwọn ni wọ́n ń darí ẹ̀ àwọn òsì níwà wọn ò lẹ́sìn ọ̀kan náà àwọn bàbá wa ní ayimatul aram ní àwọn afọ wa tí wọ́n ń ṣe dárí sí aram ní àwọn afọ wa ní Saudi Arabia ẹnìkan wá béèrè lọ́wọ́ wọn ó ní sáà lè bá àwọn kèfèrí níbi technology bàbá ní látẹ̀sítẹ̀tì ìlà àyàṣà àlá bàbá ní ẹ lè bá wọn àfi tọ́lọ́n bá fẹ́ lọ́wọ́ dákẹ́ bàbá wa ní àyèbá wọn yẹn èyí wá sí òfò kì í sí òfò tó ṣe àlùmọ̀ yóò bàbá ní èyí tó jẹ́ òfò tó ṣe àlùmọ̀ yìí ni pé ìwà tọ́lọ̀ ń fà wá tọ́jọ́ pàwọ́ là wá níwà oyé ìwà yẹn wọ́n ti wá tún bàjẹ́ mọ́ wa lọ́wọ́ tí ẹni tó kéwú tí ọmọ wí kàtìkàtì jama sísítà tí ń ka koran tí ọmọ wíra dáradára tẹ́wọ̀n rọrùn ní wọn jáde lẹ́nu ẹ̀ sísítà sọ fún ọkọ rẹ̀ níjọ́ ni pé ọmọ táwọn bí ti tó àwọn haúsá ni wọ́n bí máa kalẹ̀ rẹpẹtẹ yẹn ni wọ́n di alubára yẹn brọ́dà wa béèrè pé nítorí kíni ó ní ẹkọ́nọ́mì náà ah, ah brọ́dà ni àyàwó sì já gbà pé ẹ́ ẹkọ́nọ́mì torí ẹ̀ lò ó sí níbí mọ́mọ́ wọ̀dàlá ni wa ma min dabbatin fil ard illa ala Allahi rizquha ọlọ́wọ́n bá ní kò sí dáàbà kan kòkòrò ní o àwọn ẹran ní o àwọn èèyàn náà ní o gbogbo má yẹ dúbò ala al-ard gbogbo ẹ̀dá tí ń mí tó ní the provision wọ́n ní ọlọ́wọ́n bá ní iná al-Qur'ani pé òun ò dá dáàbà kan tí ń mí lérí ilẹ̀ àbíkọ́jẹ́ pé illa ala Allahi arísìkí tí yóò ná tí yóò lò ládìgbà tó bá ti dáyé tí ó fi kú láyé ó ti wà ńlẹ̀ ọlọ́run ti prepare ọlọ́run fi kọ́rùn alàlá ọya ẹja gbé ọ̀rọ̀ yẹn àyà yẹn ẹja gbé sínú lórí sísá yìí ní tí ń sọ ni pé ọmọ tí ń bọ̀ yẹ kò sí tí ó ṣe kí ni kò sí tí ó jẹ àdáwò tí ń bá àwọn ọmọ ní àìsítúsàn sí ìwé dáa ìwé dáa àbákọ̀ gbọ́dọ̀ jẹ́ sábàbí tí yóò fi wọná ọlọ́ ọmọ sí court ẹ̀yọ́ miami universities àwọn tí wọ́n ti máa ń ba ìwà jẹ́ nìyẹn o àwọn oníjó àwọn onílù àwọn oní ìṣẹ̀ṣe tẹ́yìn bá ti wọ ọbẹ̀ yín sìn oríṣiríṣi àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n wá nílé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ọlọ́lẹ̀ jókòó tì àánú ọlọ́run lọ́mọ yòófin ní sàgbàgbọ́ ìtọ́ wá ga jù nínú aburú tí ń ṣe wọ́n òun náà ni ẹ àtẹ̀síkíkú fi thawabi ti dì níyà kí wọ́n alukoran kí wọ́n westernize ìròrí ọmọdé bíi pé wọ́n ti wá kọ oyin ìròrí rẹ̀ wọ́n ti kọ́ lòdì sí koran ọ̀tọ̀ ni tí koran sọ ọ̀tọ̀ ni tó wọ́n mọ̀ sọ́kọ́ right tẹ́wọ́n ọlọ́run sọ báyìí ní súra o tẹ́bá tó fi hàn inú àyàwó tẹ́bá tó fi hàn ní bẹ́ẹ̀ mà nílò tọ́ but aburú ńlá nìyẹn jama níjọ́ tí èèyàn bá sì ti kàyí sí koran tọ́ha ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run ni aṣọ koran kalẹ̀ tó rí kẹlẹ́ bá dó lórí ibú aṣọ kalẹ̀ kẹlẹ́ bá dó lórí rẹ̀ ni bẹ́ẹ̀ bá ti kàyí sí koran kò sí nǹkan kò sí nǹkan kan máa o gbogbo tó wà ń bẹ kò wúlò ah, ẹni tó ní koran ni ọwọ́ tiẹ̀ mọ́ ẹ̀ wá ń sọ̀rọ̀ ọlọ́run sọ báyìí sọ báyìí yọ kàn máa jó kọ mùsùlùmí lásán yọ máa bá ìyàwó rẹ̀ jà sí pé kò wọ ṣòkòtò jáde ipe òun ní kó múra dáadáa tọ́wọ́n ní kí ní yọ̀dá jẹ̀lẹ́bàbù lọ́lọ́ ní ká lò oníbòhùn sí fẹ́ ni ẹ́ òun náà sì jẹ́ mùsùlùmí sí wa mọ́sálásí káti wá pé àwa tí a ń gbìyànjú nínú dáwà kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa kábẹ́ lọ́wọ́n bá ní àwọn tí máa ń chíǹjì lọ́rẹ́ almaru aladini khalili ọ̀rẹ́ tó bá ń bá rìn tó ti sọ fún tí ọba ti gbọ́ ọmọ ìyá mi mọ́ṣáà yọ̀ǹda ẹ̀ tó o yé bá rìn ìwọ náà padà dàbí òun náà nínú tí máa ń o tó yẹn bá rí i pé ìwà o àwọn ẹni rẹ̀ ń lọ lè bá àwọn ìyẹn àbí mùsùlùmí tó nílò rí ni ẹ lè ta lé yẹn madam màá ta lé yẹn yóò ní a máa kó ládùúgbò ń a wà lẹ́ra sí ibi kan tó súnmọ́ mọ́ríkàsì súnà bí nǹkan ṣe lọ yìí nǹkan dàrú yọ dàrú jọjọ alẹ́ ẹ ta lé fáìfáì ẹ lọ lè ra lé mi àbí ká lè kọ́ lé mi kátó wá gbé ọgbà lé lọ́wọ́ ní ọtí sanwó tí ọba yíwọ́ ọgọ́nu lẹ́yìn ó lè gbà míì náà máa fún ọ ní balance wá sí fún ọ ọba yẹ lọ environment máa change wa o ilé ẹ̀kọ́ tá a mọ́ máa lọ ní máa change wa o káwo bí táà fọmọ wá sí káwo dáadáa kọ́ máa wà jẹ́ pé gbogbo tá à ń tò àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n wá dàrú fún wa àtàwọn àtàwọn ọmọ wa kọ́lọ́mọ́sá ìtún gbogbo wa ṣe jù báyìí lọ níparí òun náà làdúà ànábì ànímá ní Allahumma kama ahsanta kholiki hasan kholiki ìrẹ́ ànábì bó ṣe dá mi ànábì máa sọ pé ìwọ ọlọ́run bó ṣe dá mi dáadáa yìí má ṣàtún náà sí kí wà náà dáa èèyàn máa ń sọ Ọlọ́run lóru ọba fèrè kalẹ̀ ọlọ́mọṣà tún mi ṣe ọlọ́mọṣà tún mi mọ́ kù sí ọlọ́mọṣà tún mi ṣe téèyàn bá dákẹ́ Ọlọ́run padà tún yàn ṣe ọlọ́mọṣà tún gbogbo wa ṣe o